الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وقاوى عمر بن الخطاب رضي الله تعالى عنه خليفة النبوة محمد صلى الله عليه وسلم ومن wọ́n wá bá nẹ́bí ńjọ́ kan wọ́n sọ fún nẹ́bí pé a ah, mo mọ̀ sí nǹkan kan lónìí nínú ààwẹ̀ kíni tí ọ̀gá wa Umaru láwọn ṣe ń jọ náà ní ọgbà gbégbé ń gbààwẹ̀ mo bá kíìsì ìyàwó mi lọ́sàn ààwẹ̀ Umaru ní fa'altu al-yawma amran 'azima ee mùsùlùmí tó lágbàá o kò fojú kékeré wò ó gbogbo ní tí èèyàn bá mọ̀ ò ní fojú kékeré wò ó pé ee inú àwẹ̀ ni mo kí sí ìyàwó mi orí bẹ́ẹ̀ fa anabi sallallahu alayhi wa sallam anabi wa dá lóhùn báyìí pé. صلى الله عليه وسلم أرأيت لو تمضمضت أرأيت لو تمضمضت bẹ̀rẹ̀ ń mọ̀ ọ̀dà bọ́ ọ bá sàlù àláńkọ́ bó o lórí ìjọ jáwèé rẹ̀ a mọ̀ ní èèyàn ni pé bọ́ ọ bá bomi sẹ́nu tọ́ yọnu ní ẹ bá ń sàlù àlá yóò bomi sí kíni yóò bomi sí ẹnu yóò yọnu ànábì ní bó o rí lójú rẹ̀ a ó lè yín ò ànábì lè lè yín ò sallallahu alaihi wasallam káṣẹ yóò lé ní àdéhìí méjì la fẹ́ kí láàárọ̀ àdéhìí ẹlẹ́ẹ̀kejì nígbà tá a nábì ń kọ́ àlùmọ lọ́rọ̀ àlùwàlá náà ni ọ̀rọ̀ àlùwàlá làdéhìí náà anábì sallallahu alaihi wasallam ni wàbáàlì fèlèsìtẹ̀ ń illa an takuna sa'ima wa baligh fil istinshaqi illa an takuna illa an takuna sa'ima máa jẹ́ kí omi àlùwàlá tó fún símú fin dáadáa o àti tó o bá ń gbáwẹ̀. Bàbá lè fèrè sèǹsáàkì ìlà àǹtàkùnà fọ ìyá fi omi ẹ̀mọ̀ pa àmọ́ fi omi símú a sì tún fin jáde ẹni bí ọba máa ṣe bẹ́ẹ̀ ọ̀sàlù aládáadáa o ẹ̀rírú àwọn àlùalá kan táwọn kan kàn fomi sí orí ìka báyìí wọ́n á fi lé mú báyìí àmọ́jà àṣẹrú àlùalá bá wọn máa kọ̀ dá o kọ̀ o àlùalá ni kò fi omi kò fin símú ètò mọ́wàá jẹ́ ọ lọ ọ̀nà ọ̀fun rẹ ọ wà tún dà padà ànábi wa ní jẹ́ ọ lọ dáadáa o sin sí mú dáadáa o ìdí ìtọ́kàn fi léèrè mú tí ń tètè báyìí fún ọ̀dà o ànábi fi sin sí dáadáa o ìlà àǹtàkùnà sọ ìmọ̀ àfi bá ń gbáwẹ̀ ìyẹn ni pé bọ́ ọ bá ń gbáwẹ̀ má fi sí púpọ̀ o ànábì náà ló ń bẹ̀ o sọlọ ọ̀rọ̀ sọlọ. kílẹ̀ kọ́ tí àwọn àdìsí méjèèjì kọ́ àwọn pọ̀ amẹnubà ìtọ́lọ́mbá ni ó yí àwa náà lásìkò bá ti gbà wá. àdìsí alákọ̀ọ́kọ́ ní bọ́ọ̀bá yọnu ọba lu aláàrẹ jẹ́ ọba ààwẹ̀ rẹ jẹ́ o àdìsí ẹlẹ́ẹ̀kejì ní fi omi símú dáadáa o àyàfi tó o bá ń gba ìyẹn ni pé omi àfínjù lè ba àwẹ̀ jẹ́ o omi ẹ̀nu o ọmọ rẹ̀ ní o sallallahu alaihi wasallam fi omi sí mú dáadáa àyàfi tó o bá ń gba àwẹ̀ eléyìí láti wá pàrọ̀ wá wa ká máa là láàrin tí ọba àwẹ̀ jẹ́ àti ń bá àwẹ̀ jẹ́ a omi tá a bù sẹ́nu ẹni ó kíìsì ìyàwó rẹ̀ méjèèjì yìí ìtumọ̀ ẹ̀ ni pé kò sí kankan tó ta tó ta ṣeré sí ọ̀hún kò sí kankan tó dé gíní ọ̀dọ́ náà fún bẹ́ẹ̀ ọ̀gbọ́nmi sẹ́nu kò sì tú padà òfin omi díẹ̀ kò sì ṣe gíní òfin ti mú díẹ̀ ó sì ó sì ó sì dá padà síta àjẹ́ pé kìí ṣe gbogbo nǹkan bá dé ẹnu lọ́ba kínní lọ́ba àwẹ̀jẹ́ àfi nǹkan bá kọjá ẹnu sí ọ̀nà ọ̀fun. ààrẹ náà ni ẹni ọba kí ìyàwó ẹ àmọ́ ànábì wọ́ọ̀nù wa ń bẹ títí kí sì ń di àdéhùn ní o ìwọ tó o bá rẹ pé lẹ́yìn kíìsì nǹkan ní ọ jáde o má dán wò ó. ọmọ wa dáràn kàfàrà o ọ̀daràn ànábì kìlọ̀ o kọ́dà àwọn ẹnìjọ́ kan àwọn méjì ló ní táwọn lè kí si níwọ̀ ọ̀dẹ kì í si ìyàwó rẹ o ẹnìkan sì béèrè ànábì ní tí o ṣe nǹkan kan àwọn rọrọ àwọn tó gba àdìsí wọn lágbàlagbà lẹni tá ní o ṣe eléyìí máa ń ṣe jọ kọjá ètò da ni kéèyàn ó jìnnà sí pé yọ́n máa kí ìsìyàwó rẹ̀ lọ́sàáwẹ̀ o kọ́mọ wàá bí n tí yọ́ ba àwẹ̀ ẹ̀yin méjèèjì jẹ́ o àmọ́ ìsìláàmù rọrùn tàbí ìyànnẹ́bí fi ṣàlàyé ẹ̀ báyìí làwọn náà fi ń ké o èyí ọ̀bá bá àwẹ̀ jẹ́ nìkan mọ́kàn bá àwẹ̀ jẹ́ o èyí tó bá sì ba àwẹ̀ jẹ́ kéèyàn ó ṣe kíni kò fi o látara àdéhìí méjèèjì ká bọ́ bá yọnu sọ́ bá àwẹ̀ jẹ́ ó ní ọba àwẹ̀ jẹ́ àmọ́ bọ́ ọba ń fi omi sí mú fi ń sí mú dáadáa àyàfi tó ọba ń ṣe kí ni tó ọba ń gbà wẹ̀ tuntun bẹ́ẹ̀ ni pé ìmúnà já sí ọ̀nà kí ni ọ̀nà ọ̀fun o ẹni gan fún ní oògùn pé àmúṣe yọ máa ká dírọ́ọ̀pù sí ìmú wọn náà wò látara àdìsí yọ jáde sọ́run àbí yọ padà yọ lọ ọ̀hún ni o àjẹ́ pé dúrọ́ọ̀pù kan sí mú má kàn sí mú lọ́sàn-án àwẹ̀ o wọn náà máa wò ó rí pé ó gbúrò rẹ̀ ó gbúrò tẹ́sì rẹ̀ ní kíni lọ́nà ọ̀fun rẹ̀ o ọba àwẹ̀ jẹ́ o ìjọba kọ́dọ̀ omi lásán ànábì ní omi lásán gan-an wọ́n fi sí gbọ́mú púpọ̀ bọ́ ọba ń ṣe kíni bọ́ba ń gbá àwẹ̀ o ti yé báyìí gbogbo ní tí èèyàn ọba ti fi sí imú àbẹ́ yìí tó fi sẹ́nu náà sọ́ta yọ bí ayọnu yíyọnu lànàbí ní oṣù kankan o ayọnu o sì tú ayọnu o sì tú bí ìgbà tí yẹn sálù àlà èyí tó bá ti di pé yẹn kàn sẹ́nu náà jọ lọ ọ̀hún la fi sọ ń jọ ní pé vaccine tí wọ́n máa kán sí ọmọ ọmọdé àbágbàlagbà lẹ́nu abẹ́rẹ́ àjára tó ní kíkán sí yàn ní ẹnu tí ó dé torí wọ́n fẹ́ kó dẹ́hùn náà wọ́n fi kàn sí ọ ní ẹnu èyí ń jáwé o jáwé o ìtọ́ gbígbé mi nínú tí òun náà wà lẹ́nu ni ìtọ́ ẹnu ó sì lè lọ ìsàlẹ̀ ǹjẹ́ kéèyàn ó gbé tọ́mì jáwé kọjáwé o bí ìjìmá àlè ó làbára ìmáàmù Nawawi ní gbogbo àfa àlọ́panupọ̀ bẹ́ẹ̀ ìka gbé ìtọ́ ẹnu wa ní ọ̀dáwẹ̀ o ìsìláàmù ìfẹ̀sìn tó nira o wàá di pé lẹ́mẹ̀wàá máa wá tutọ́ gbọ́n la wọ́n ń gbàwẹ̀ ní ìta. ni wa wa nù mọ́sálásí tù wa nù mọ́tò tù ìfọ́ gbígbé mi kò sí kí kọjá àwẹ̀ àdìmọ́mù Nawawi ní bí ijma'i al-ulama pẹ̀lú àpanupọ̀ gbogbo àwọn àlùfáàlù àdìmọ́mù Ibn Qudama nítorí pé anna fi dhalika mashaqqatan kápá àwọn èèyàn ọmọ gbé tọ́mì lórí wọn ń gbáwẹ̀ ìnira tó lágbàá ni o ọlọ́run ò sì fi ìnira mú wa nú ẹ̀sìn o torí náà ìtọ́ gbígbé ọ̀bàá àwẹ̀ jẹ́ o kẹlẹ̀mbẹ́ ń kọ́ kẹlẹ̀mbẹ́ tó há kọ́ tó tún gbé sọ́hùn tó tún jáde ọ̀rọ̀ méjì làwọn àfáà wí ń yí o ara àwọn àlùfáà tí wọ́n ní kẹlẹ̀mbẹ́ tó bá ti dẹnu kẹlẹ̀mbẹ́ tí ò tí ì dẹnu ọ̀bà àwẹ̀ jẹ́ ṣáàfà tó lè yan ọba àwẹ̀ jẹ́ tó ń fi gbúrò ní ọ̀nà ọ̀fun rẹ̀ ń sálẹ̀ tí ò tí ì jáde bọ́ sí ẹnu rẹ̀ àmọ́jọ́ tó bá ti fà á tẹnu pẹ̀lẹ́mbẹ̀ ẹ́ tó tún wá dá padà sí ọ̀nà ọ̀fun àrínú àwọn àfa àtọlọ́ba àwẹ̀jẹ̀ o nínú wọn làwọn àfa máàlìkì mẹ́lẹ̀ àbí ìmáàmù máàlìkì àríkùpọ̀ nínú wọn tí wọ́n ní èèyàn bá kíkẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá dẹnu èèyàn tó dá padà bẹ́ẹ̀ ni ní mẹ́lẹ̀ àbí ìmáàmù ahmed náà rahimahumallah ọlọ́ba àwẹ̀jẹ̀ o àmọ́ kọ́dà púpọ̀ nú àwọn àfa làwọn náà wò bí àlùmọ́ mẹ́mílò kò dá àmà ti wo ọ̀rọ̀ ọ̀tọ́ pé eléyìí náà ìnira wà ń bẹ̀ o ìnira wà ń bẹ̀ o àwọn ní kọ́dà kẹlẹ̀ǹbẹ̀ náà bí ọ̀bá rọgbọ́n dá sí àfikún gbé ni wọ́n lè yàn náà bá àwẹ̀ jẹ́ o náà àwọn àlùfáà tó wí ní èjì ọ̀pẹ́ yìí ni bàbá wa ibùdó ọ̀fẹ́ ní ọ̀hìnmọ̀ ọ̀hìnmọ̀ ọ̀hìnmọ̀ àmọ́ bá a ti kìlọ̀ fúnra wa ń dòní wọn ni wọn pe kí nìkan ní mọ̀ ọ́n tú àlùfẹ́là kí ni mo pe oògùn àbámọ́ ńbẹ́nu kéwò ẹlẹ́mbẹ́ tó bá ti jáde tí ẹnu rẹ ẹ̀ka tú dànù torí àwọn afáà kan lọ́jà ààwẹ̀ o èyí ọ̀dà kò jìnnà sí yányá o ọ̀dà kò jìnnà sí o oúnjẹ títọ́wò ẹ̀yà ń dáná lọ́wọ́ ọfẹ wo ṣe yọ ti dùn àbọ ọfẹ po tí abẹkọ sì fẹ́ fi ṣúgà sí ọfẹ wo sókè tó ètò dáa ni kéèyàn ó ti ní ẹ̀sìrìẹ̀nsì káwé ó tó dé kó ti mọ iye yọ tí ó lè gbọ̀bẹ̀ kọ́mọ tètè dìgbà tó bá fi ẹnu ọ̀yẹ̀rẹ̀ jọ kéèyàn ó ti mọ̀ láti jọ ìtò ti ń dáná tàbí etí bí báyìí lè kóló lè fi wá fẹsí àti bí fáwẹ àfihàn bá ti bu dédé lé kó tó ọ̀rọ̀ ẹ̀sìn là ń wí o kí wọn má ṣe mistake o àmẹni ọba níbi àti kọ oúnjẹ wò ìyàtọ̀ oúnjẹ tí pọwọ ọwọ́ wọn láàrin méjèèjì tá a lẹbi bí mi ni ṣé ọjọ́ bí ìgbà téèyàn yọnu tó yọ ẹnu tó bomi sẹ́nu tí oṣù tí ọkàn kan ọ lọ ìsàlẹ̀ àbọ̀jọ bíi bọ́ ọ bá fi omi sí mú má fi púpọ̀ o kọ́ má bàa lọ kíni ọ̀nà ọ̀fun rẹ̀ wọ́n náà dájọ́ dájọ́ ara rẹ̀ bí yíyùn oúnjẹ tó o bá ti ń tọ́wò tó ń gúrò ẹ̀ lọ́nà ọ̀fun ọjà àwẹ̀ rẹ̀ o àmọ́ ìtí ọba mọ̀ ní pé àkàn níbi ẹlòmíì èrè ahọ́n báyìí ní kọ́lá kò ní jọ wọ ẹnu wọn èrè ahọ́n kọ́dà aláwọn ìyá wa mi yóò ti àwọn ti ta báyìí ó sì ara ti lé ó sì tú tó ó sì tú padà èyí wọn ọjà kínní ọjà àwẹ nǹkan kan ọba ti lọ ọ̀nà fún rẹ o àmọ́ ìyẹn ò náà bẹ́ẹ̀ bá ti sí o nǹkan mi ò má jáde lẹ́yìn o òjòdá ní àfojúdá ní àfojúdá abíá ilẹ̀ báyìí ó ti tó ṣúgà báyìí ó ti tó ilẹ̀ májí báyìí àdógbò tẹ́ ẹ bá fi ń dáná èyí ò ní ọ̀dà o kẹ́yìn ọmọ fọnu lọ́sàn-án àwẹ̀ pẹ̀lú toothpaste ẹ̀ close up ẹ̀ wo tún ní ẹ̀ ẹ̀ gbogbo àpolú ọjà afẹ́nìkan gbogbo ní a fi ń fọnu dé òjìyé ẹ̀ gbọ́ tí wọ́n fi ń fọnu téèyàn bu sórí búrọ́ọ̀ṣì tí wọ́n máa fi fọnu àwọn àlùfáà ọ̀rọ̀ méjì wọn sọ níbi yẹn náà o wọn lọ yàtọ̀ fún pákó pákó ní ọjà àwẹ̀ o yẹn bá fẹ́ ọmọ àrùn pákó lọ́sàn-án àwẹ̀ kọ́dọ̀ dá o bá fẹ́ kírun àyílá o fẹ́ kírun àlásàrì bọ́ba máa ń rùn tẹ́lẹ̀ mọ́tòrí àwẹ̀ fi pákó rùn lẹ̀ o kọjá àwẹ̀ o àmọ́ wọ́n ní toothpaste ọ̀dà bíi kíni à gbogbo aná la mọ̀ bẹ́ẹ̀ ọmọ gbú ẹ̀ ọmọ gbú ẹ̀ bọ́ba fọ̀nù lọ́wọ́ wọn náà ọmọ gbú ẹ̀ ní kíni lọ́nà ọ̀fun rẹ̀ torí náà àwọn onímọ̀ ní ètò dáa ní kéèyàn máa fi àti maclinsi ní pepsodenti ní gbogbo close up gbogbo ní kéèyàn fi fọ̀nù ní toothpaste má lò lọ́sàn àwẹ̀ èyí wọn wà pẹ́fà fún ọ gẹ́gẹ́ bí aláwẹ̀ o torí náà àwọn tí èèyàn rántí nù nísìn àmọ́ píríncípù tó máa apply láti kà fún ọmọ àdìsí méjèèjì o èwo lọ́jọ́ pé mo kàn yọnu mo tún dànù èyí wọn ò já àwẹ̀ èyí tó bá ti dàbí pé ń sí mú tó wá bọ́ sọ̀rùn èyí wọn já kínní ọjà àwẹ̀ o torí náà ẹja àfiyèsí o ẹja àfiyèsí o gbogbo ní tí ọba bá àwẹ̀ wa jẹ́ ẹ̀mọ́ ẹja jìnà sí o ẹja jìnà sí insha Allah ta'ala lórí kílọ̀jà àwẹ̀ kí ni ọ̀jà àwẹ̀ náà ọlọ́run jẹ́ àjọ àtún kọ́ntínú parí. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه